Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ muflihun oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. muflihun gúpọ̀ skools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. bámu kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class kẹ́kọ̀ọ́ kéwù àkọ́gbóyè dé sanẹ́wì òsì ní gbẹ̀yìn. sound qualitative Islamic and Western education competency in Arabic language daily for hand and competent teachers sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application skill, bounty God Omari, Muslim in fellow to Idobi area Ibadan. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́láro, Adibola street, beside Alafia bread in Ibadan. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. Wal waznu yawma idhin al-haqq faman thaqulat ma موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group of schools tó kalẹ̀ sí àdúgbò muslim fẹ́lódún ìdí òbí tí ẹ̀ka ilé ẹ̀kọ́ yìí tó wà ní muslim masfala road ajibola street nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde àtàwọn míì tí ò tiẹ̀ lọ́mọ ńléèwé wa táwọn náà dá sí tọlọ́run ọlọ́run bá ní fi ọ̀pọ̀rọ̀pọ̀ fẹ́ nìkọ̀ọ̀kan yá jọ sórí ire ayé àtijọ́ ọ̀gbìndà kìámà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà látinú alukur'an ibi tí akẹ́kọ̀ọ́ wa abdulwahab أعوذ بالله من الشيطان الرجيم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من حفل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسكوا ماء حميماً وسقوا ماء حميما فقطع أمعاءهم ọlọ́run bá ní fún àwọn ọmọ ẹ̀ ní àlùbáríkà tó pọ̀ o má jẹ́ kán gbàgbé e mọ́ ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́ wa mi abdulmanan balógun kó ka hadith fún wa. ọ̀la rasulillah sallallahu alayhi wa sallam inna allah tajawaza li an ummati al-khata'a wal-nisyan wa ma sukrihu alayhi. Rawahu Ibn Majah wal Bayhaqi. Translation The Prophet of Allah, may Allah's blessings and peace be upon you, said, Indeed, Allah has pardoned my dear for my nation what is done mistakenly out of forgetfulness or under duress. Transmitted by Ibn Majah and Bayhaqi. Lessons from the Hadith. It, one, it reveals that Allah is highly merciful on his servants. All his mistakes are pardoned before Allah. Allah forgives the servant who is committed out of forgiveness. Sins committed under the onus are pardonable before Allah. Tó Ọlọ́run bá ní fáwọn ọmọ ẹ̀ ní àlùbáríkà tó pọ̀. Jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀, apá karùn-ún rèé lórí àkọlé tàǹbá bọ̀. Òun náà ni ó sì jẹ́ last episode lórí ọ̀rọ̀ Ashabab wa Islahul Mujtama. Àní ọ̀dọ́ youth and societal reformation pẹ̀lú ibi tí a dúró sí ní òru àná a ti sọ àwọn nǹkan tó sọ àwọn ọ̀dọ́ di ìdàkudà àáfàá ni tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni kùtùrọ́tù ìnìhìrọ́fì ṣàbà tá a bá rí àwùjọ kan tó jẹ́ pé àwọn ọ̀dọ́ wọ́n ti dìdàkudà wọ́n ti yàyàkudà kí ni dangers inherent kí ni àwọn aburú àwọn ewu tí ó ṣẹlẹ̀ láwùjọ àáfàá ẹ̀yin ò nídìí ká máa ṣàlàyé ẹ̀ àwa náà ti ń rí a ti ń rí àáfàá ní nínú aburú tí ọkọ̀ máa ṣẹlẹ̀ nínú irú àwùjọ burúkú bá àwùjọ yẹn kò ní sí fọkànbalẹ̀ ń bẹ̀ ẹ bá ń sọ̀rọ̀ àṣẹ̀kí náà ẹ pé tranquility kọ́kàn ọbalẹ̀ kéèyàn ó lè fẹ̀dọ̀ lórí òróǹro kò lè ṣẹlẹ̀ ru àwùjọ tẹ́ ẹ bá rí i pé àwọn ọ̀dọ́ ọbẹ̀ wọ́n ti ya ìyàkuyà ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì nínú tí ó máa ṣẹlẹ̀ nú àwùjọ yẹn ẹ rí ìtìṣàrù zina ìwà ìsìnà ìwà àgbèrè ìbálò àìtọ́ yóò máa wáyé láwùjọ irú àwùjọ ọmọ àlè ọmọ pọ̀ ń bẹ̀ irú àwùjọ yẹn ẹ ṣe DNA test tí ó sùn yín tó jẹ́ pé ọ̀tọ̀ gan lẹ́ńtẹ̀ ń rò pé bọ́yá ó lọ́mọ èèyàn méjì ní ń jà sọmọ ìkankan wọn ò lọ́mọ ọ̀tọ̀ lẹ́nu tó lọ́mọ. irú àwùjọ yẹn ẹ máa rí àlìtì sáàb kí ni tí ó máa ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n máa fi ipá àtagídí bá obìnrin lò pọ̀ èyí táwọn olóyìnbó ń pè ní rẹ́pìn yóò máa ṣẹlẹ̀ nínú àwùjọ yẹn àáfà àlẹ́hìrọ́bà ńkọ́ rọ́bìrì ìmọ̀ fi ipá gba nǹkan oní nǹkan yóò máa ṣẹlẹ̀ nínú irú àwùjọ yẹn kidnapping tá a ti ṣàlàyé ẹ̀ náà tá a sọ lárúbáwẹ̀ lẹ́ẹ̀kan ìmọ̀ jíìyàn gbé òun náà máa ṣẹlẹ̀ nínú irú àwùjọ yẹn ìyẹn nìkan tún kọ́ irú àwùjọ yẹn rèé àfárúkọ̀ ìmọ̀ ja olè olè jíjà yóò máa ṣẹlẹ̀ nínú irú àwùjọ yẹn àáfàá nìyẹn nìkan tó kọ́sẹ̀ irú àwùjọ yẹn ìrètí káàbùlì mọ̀nkàràt àwọn nǹkan bú àwọn nǹkan tí ò ṣe ń ṣàlàyé láburú làwọn ọ̀dọ́ ò máa ṣe nínú irú àwùjọ yẹn ìyẹn nìkan tó kọ́ gan wọn ò tún wá máa yapa àṣẹ ọlọ́run irisi káàbùl màá sí wàdùnú wọn máa wá ṣe lọ́run wọn máa yapa àṣẹ ọlọ́run ìyẹn sì máa ń fa ìbínú ọlọ́run ni ọlọ́run má mà bínú sí wa gbogbo àwọn aburú míì tá a lè sọ yóò máa ṣẹlẹ̀ nínú irú àwùjọ yẹn ìyẹn náà ló ń ṣẹlẹ̀ yìí. ìlàsẹ̀ pé ṣe é rí báyé bá kọ̀ bí ògún gbogbo wa lọ̀rọ̀ ó kàn báyé ti kọ̀ tí kò gún gbogbo wa sì ti mọ̀ ẹ jẹ́ ká pa àwọ̀ ọ̀pọ̀ ká jọ ta ṣe ṣé ẹ rí tá a bá jọ tún àwọn ọ̀dọ́ ṣe ọ̀dọ́ fámìlì tèmi kí n gbìyànjú àti tún wọn ṣe àwọn ọmọ mi tán jọ̀dọ̀ kí n tún wọn ṣe àwọn àbúrò mi tán kí n tún wọn ṣe àwọn akẹ́kọ̀ọ́ mi tán kí n tún wọn ṣe ọ̀run yaabọ̀ kèé mọ̀ ṣe tẹnìkan gbogbo ẹni tọ́lọ́ sọ pé ṣèbọ́rùn yaabọ̀ ńgbọ̀n yaabọ̀ nǹkan sábẹ́ sánmọ̀ kí wọ́n wà ní ìyẹn la ṣe ń rọ gbogbo wa pé káwọn ọ̀dọ́ dáa gbogbo wa láàjọ ṣiṣẹ́ yẹn o tọ́ba wa rí bẹ́ẹ̀ kí ni alahalul islami àwọn ojú wo wá ni kí ni àwọn ojútùú àwọn solutions wo ni islam wá sí táwọn ọ̀dọ́ ò fi dáa tán bá ti wá dáa àwùjọ ọ̀bà dáa àṣẹ nǹkan alákọ̀ọ́gọ́ gangan tààlímù hu ùmúrọ̀dì nìyí. ẹ̀kọ́ ẹ̀sìn ká kọ́ àwọn ọ̀dọ́ ní ẹ̀kọ́ ìmánì ẹ̀kọ́ ọ̀bẹ̀rù ọlọ́run ìní nǹkan alákọ̀ọ́kọ́ o ìyẹn la ṣe ń sọsẹ́ gbogbo ilé ẹ̀kọ́ gbogbo ilé ẹ̀kọ́ wọ́n gbọ́dọ̀ máa kọ́ nípa tọlọ́run níbẹ̀ tẹ́ bá kọ́ àwọn ọ̀dọ́ ìtẹ́ yunifásitì level agbọ́ lápẹ̀rẹ́ ń sìn ìjọba introduce àwọn entrepreneurial courses àwọn iṣẹ́ táwọn ọmọ ọmọ kọ́ tó fi jẹ́ pé tí wọn ò bá tiẹ̀ ríṣẹ́ wọn ò lè dá dúró bí a ṣe ń kọ́ àwọn iṣẹ́ yìí láwọn iléèwé àti taládàáni o àti tìjọba o tọ́ra àwọn ọmọ ṣèdánwò lórí ẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn tó jọ̀ràn yàn jù bá ń lọ kò gbọ́dọ̀ sí iléèwé kan ẹ̀ sì gbọ́dọ̀ fi pámọ́mọ́ mùsùlùmí ẹ̀sìn rẹ̀ lẹ́ẹ̀kọ́ nínú sílábọ̀ọ̀sì tá a fi ń kọ́ ọmọ tíṣà Islamic studies lèmi tí mò ń sọ̀rọ̀ yìí náà kùránì wà nù táǹkà wọn ọmọ àdìsí ànábì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàwíìdì ń bẹ́ẹ̀ fíkíù gbígbàgbọ́ yẹ́sìn bá a ṣe ń kírun bá a ṣe ń ṣàlùwàlà bá a ṣe ń gbààwẹ̀ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. paris ìtàn ọ̀nbẹ́ńbẹ́ ìtàn ànábì ìtàn àwọn sàbẹ̀ àti tàwọn èèyàn táwọn ọmọ ọkọ̀ tí wọ́n ó fi yọ lóríire ọ̀nbẹ́ńbẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn gbọ́dọ̀ padà sí gbogbo àwùjọ gbogbo iléèwé ọgbọ́dọ̀ padà bẹ̀. ìyẹn nìkan tó kọ́ àáfàá ní húsnù tẹ́ríbíyà a rẹ àwọn ọmọ dáadáa gbogbo inú ilé. ẹ rí i pé nílẹ̀ Yorùbá ń gbà kan ntí Yorùbá mọ̀ dáadáa làwọn ń ṣe yẹn wọ́n wà kó àwọn ọ̀dọ́jọ àtàwọn ọmọ wọ́n mọ̀ wá sọ̀tàn fún wọn àníjọ́ kan ẹnìkan wá jalè bí wọ́n ṣe á gé lápá nù kí nìtàn ikọ́ wa á wà á nawọ́ ọkọ wa pé ká mọ̀ mọ̀ jalè mọ́ kí lọ́kọ́ wa ọkọ wa pé ká nìtẹ̀ lọ́rùn ìjẹ́ ń tẹ̀ ń káwọn ọmọ lónìí nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lọ́gbẹ́sàgásẹ́ amẹ́nubẹ̀yìn náà lọ́dún yìí ẹ gidi ga ìhòòhò lẹ̀ ń gbé ga káwọn ọmọ ojórun náà lẹ̀ ń gbé ga ẹ àwọn nǹkan gidi ga káwùjọ yóò lè tòrò káwọn ọ̀dọ́ ó lè di dáadáa gbogbo àwọn ẹ̀kọ́ dáadáa yáàyì inú ilé kọ̀ọ̀kan ẹ̀rẹ̀ ọmọ yín lọ́nà tí ó fi nítẹ̀ lọ́rùn ẹ̀rẹ̀ ọmọ yín lọ́nà tí ò fi ní ya olójú kòkòrò ẹ̀rẹ̀ ọmọ yín tọ́jẹ́ pé yóò ní la kọ́ wá lọ pa ẹgbẹ́ rẹ̀ yóò nílà kọ́ lọ ọmọ réèpù obìn yóò nílà kọ́ lọ jíyàn gbé yóò nílà kọ́ máa mu ìmukúmu yóò nílà kọ́ máa wo ìwòkuwò ẹ̀rẹ̀ àwọn ọmọ yín ara nǹkan tí yóò tún àwọn ọ̀dọ́ ṣe nìyẹn. ìyẹn nìkan tó kọ́ ara tí ó dún àwọn ọ̀dọ́ ṣe a gbọ́dọ̀ máa ní àwọn àdàwòrọ́tù ẹ̀lìmẹ̀yà àdàwòrọ́tù al-ilmiya al-islahiya a máa ní àwọn conferences àwọn ìpàgọ́ ọlọ́jọ́ kan aago mẹ́wàá sí aago mẹ́rin ọlọ́jọ́ mẹ́ta tó jẹ́ pé àwọn ìpàkọ́ yìí yóò máa jẹ́ kí ìmọ̀ àwọn ọ̀dọ́ kó máa lékún yóò máa tún àwọn ọ̀dọ́ ṣe àjẹkán máa mọ repercussions àti consequences kéèyàn máa dàlúrú kéèyàn máa wù abúláwùjọ ìyẹn la ṣe ń rọ gbogbo ẹ̀yin olóṣèlú àtijọba aláwọn owó kan ti ń jáde látọ̀dọ̀ ìjọba ṣe ẹ lò fàdúgbò tí kálukú yín ti wà. empowerment ara ń tó lè jẹ́ káwọn ọ̀dọ́ ìrọ̀dá ẹ̀ empower wọn àníṣe evil engages in idle hands ọ̀dọ́ tẹ empower tó jẹ́ pé yóò lọ bí sẹ́ látàárọ̀ wàlẹ́ ó ti ń darí owó ó ti rẹ̀ tí wọ́n bá pè wípé ọya o lóru o a fẹ́ lọ fọ́ ilé kan ni yóò lé mi ò ní báyìí lọ kò tiẹ̀ lé sínú wọn. a gbọ́dọ̀ ṣètò empowerment àwọn ìjọ níjọ ìjọ ẹlẹ́sìn ẹ̀yin náà ṣètò empowerment fáwọn èèyàn yín àdúgbò kádùgbò ẹ ṣètò empowerment bọ́ bá ṣe lágbára mọ́ ṣùgbọ́n kó o lè má lè kárí gbogbo ọ̀dọ́ tó bá jẹ́ pé ọ̀dọ́ hundred wà ládùúgbò kan twenty wá rí twenty náà dínkù nínú àwọn tí yóò máa da ìlú láàmú nìyẹn la ṣe ń bẹ lọ́n pé ọlọ́run bá ní fi ìfọ̀kànbalẹ̀ tó nípọn sí orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo ayé o àáfàá nìyẹn nìkan tó kọ húsnù sùhùbà àwọn èèyàn rẹ̀ ni ẹ jẹ́ káwọn ọ̀dọ́ máa bá rìn ibi tó bá ti ń béèyàn rẹ̀ rìn wọ́n máa ṣera wọn lójú kòkòrò ní ìparí fàfirú ìlàlà ẹ jẹ́ ká darí gbogbo ọ̀dọ́ padà sọ́dọ̀ ọlọ́run ẹyin ọdọ ọlọrun ló lè tán ìṣòro wa o a máa dùn láàárọ̀ wà láìsí ọkàn lọjọ alẹ àtẹ̀yìn ọdọ náà kẹ́ ẹ lọ mọ̀ péjọ́ kan ń bẹ tẹ́ ẹ kù ìjọ́ kan ń bẹ tí wọn mọ̀ bí nù sàárè ìyẹn lànà bí sọ pé ṣàbábáká kọ́bílà haromic gbogbo ẹyin ọdọ ẹ̀bẹ̀rù ọlọrun ẹ̀yin náà ẹ má dàlúrù ẹ má hùwà abù tọ́lọ́ ni ẹ máa ṣe ọlọ́run jẹ́ àjọ sórí ire ayé àtijọ́ gbèǹde alkiyama o eléyìí ni last episode lórí àkọlé yẹn títí òru ọ̀la tá a tún máa pàdé ìbílẹ̀mọ̀ yayinẹ́sì islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.